káàbọ̀ padà ẹ̀yin ará ilé abala tó gbẹ̀yìn tó la wà lé nìyẹn abala bó ṣe ń lọ níbi tá a ti máa ń gbàlejò tá a máa ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú àlejò wa kí wàá ní nǹkan tá a máa pẹ̀kẹ́lù lónìí òun náà ni àgbéyẹ̀wò ìṣubú náírà sí dọ́là táwa ní ẹni tá a máa bá a pẹ̀kẹ́lù ọ̀rọ̀ náà ni arákùnrin Ayọ̀rìndé Kọ́láwọlé tí wọ́n ti wà nílé agbára pẹ̀lú wa ẹ káàárọ̀ ẹ ṣeun ẹ àjíire bí àdúpẹ́ àsìkò afẹ́rẹ́ o ó ga mm. <laughs> ẹ tí a bá sọ pé ìṣubú náírà sí dọ́là kí gan tẹ̀ ní owó náírà gan jẹ́ fún àwọn tí ò tẹ̀ ní òye ẹ̀. ẹ ṣe owó náírà jẹ́ owó tí a gbà kìí ṣe náírà nìkan lówó tá a ní a ní kọ́bọ̀ náà ó kàn jẹ́ pé kọ́bọ̀ yóò ṣe bẹ́ẹ̀ wọ́pọ̀ àmọ́ àṣìmọ́ ni lára owó wa owó náírà tá a sọ yìí òun ni owó tí a fohùn ṣọ̀kan papọ̀ gbà lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ pé ohun tá a lè fi ra nǹkan. Mm tí a pé owó la fi ń ra nǹkan àmọ́ òun la tilẹ̀ gbà pé ó jẹ́ owó tí ó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà hmm. gbogbo àwọn orílẹ̀-èdè káàkiri káàkiri náà ló ní owó tí àwọn ń ná hmm. ṣùgbọ́n owó náírà òun ni owó tiwa tó jẹ́ pé òun ni ó jẹ́ òdiwọ̀n ohun tá a fẹ́ rà hmm. tá a bá fẹ́ ra nǹkan pẹ̀lú tá a bá fẹ́ ṣòwò pẹ̀lú orílẹ̀-èdè kan a ní ìdíwọ̀n oye owó wa pẹ̀lú tiwọn tá a fi jọ ṣe so owó náírà òun ni owó tí àwa orílẹ̀-èdè nàìjíríà tá a gbà pé n ta lè fi ṣe ìdúnàdúrà nínú okòwò ní rírà ohun àti àwọn àwọn nǹkan kan tá a bá nílò ṣá. Hmm, pé nígbà tí wọ́n bá ń sọ wípé náírà hmm. nàìjíríà ni ó ní owó náà nígbà tá a bá wá ń sọ dáwọn iléèbó ń pè ní legal tender. Hmm. tí a bá wá ń sọ nípa ìṣubú náírà kí gan ni ó ṣokùnfà ìṣubú tí náírà wá ṣubú lulẹ̀. ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló rọ̀ mọ́ ṣùgbọ́n kí tó wá sọ màá sọ odùfà kan ló sọ. So, ó sọ nípa ọkọ hmm. ó ní ọkọ ọkọ ń lọ sóko hmm. ó kọjú sílé ọkọ ń toko bọ̀ ó kọjú sóko ta ni ò ṣàìmọ̀ pé lódì lódì lọ̀rọ̀ ọkọ rí hmm. ló fún aṣẹrú bọ́ba tán tọ́ba rà lẹ́rú tó lòun ìbátan ọba àrí pé lódì lódì lọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti hmm. nípa pé tá a bá la nǹkan tá a bá tá a fẹ́ ṣe tá a bá wo pé ìṣubú náírà ó ní àwọn nǹkan tó rọ̀ mọ́ tó pọ̀ àkọ́kọ́ ẹja fiyèsí wípé ọ̀rọ̀ wàhálà ètò ọrọ̀ ajé tó tó ṣe bákan hmm. ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àgbáyé ló faragbá hmm. tá à ń pè ní global economy recession. kò ń ṣàwa nìkan. kì í ṣàwa nìkan. Hmm. gbogbo orílẹ̀-èdè àgbà ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ó bá UK hmm. tá a bá wò lọ́sẹ̀ tó ta lò tán yìí a gbọ́ pé àwọn èèyàn bọ́ síta tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣèhónú wọ́n fi hàn pé nǹkan ti wọ́n hmm. gbogbo oúnjẹ wọ́n nǹkan kan wọ́n ọ̀rẹ́ mi kan tá a jọ sọ̀rọ̀ nígbà tí ṣe mọ̀ pé àwa tá a wà ń bí a máa fẹ́ sọ fáwọn ará ǹjẹ́ ẹ bá jẹ pé ẹ fi báwa náà o wá ṣàlàyé fún mi pé ǹjẹ́ mo mọ̀ pé ó wá ṣàpèjúwe irú ọkọ̀ tó mọ̀ ọ́ lò tó jẹ́ ọkọ̀ tí èyí jẹ́ epo hmm. ó ní nígbà ní tóun ó bá ra epo tí ó kún ọkọ̀ yìí ó lóun ó lo pọ́ùn méjìdínláàádọ́rin sixty eight pounds hmm. ó ní ṣùgbọ́n báyìí tóun ó bá ra epo tí ó kún ó lóun sì lò lọ́sẹ̀ kan hmm. ó ní tóun ó bá ra epo tí ó kún mọ́tò òun ó lóun ó lo one hundred and eighty six pounds. Hmm. kẹ́ ẹ mọ̀ pé gbogbo bá a ṣe sọ pé epo wọn epo ò ṣe gbogbo nǹkan wọ̀nyí náà ní ń bá wọn náà jà lóhùn. Hmm. àmọ́ bá a ṣe wá sọ pé economy meltdown wà tí wàhálà yìí wà káàkiri ṣé rí àwọn orílẹ̀-èdè tó bá ń dàgbà bọ̀ bí irú tiwa hmm. tí ó bá gbọ́n kò ní ní ipa lára ẹ̀ orílẹ̀-èdè tó bá ń dìde bọ̀ tó bá gbọ́n tó tètè mọ bí ó ṣe ṣe yóò yóò yóò yóò yóò lè bọ́ ńbẹ̀ gẹ́gẹ́ bí olùfà tí mo sọ lẹ́ẹ̀kan orí orílẹ̀-èdè bẹ́ẹ̀ kò ní fi gbogbo ara rọ̀gbọ̀kú àwọn orílẹ̀-èdè tọ̀hún hmm. àwa rèé àwa àwa alá ẹ ẹ ẹ tá a mọ̀ pé ìyà ń jẹ wá náírà wa ò lágbára a sì tún sọ pé a bá wọn tan kò ń lọ rọ ẹrú tó ń bọ́ bá tán. Hmm. gbogbo tá a bá fẹ́ ṣe dọ́là láàgbélé bá a bá fẹ́ ṣe léyìí a máa fi ṣèdíwọ̀n dọ́là èyí ṣe táwa ò ṣe dúró káwa náà jẹ́ káwọn kan máa fi tiwa ṣèdíwọ̀n tiwọn. Hmm. tá a bá wo ní nineteen eighty dollar seventy eight kọ́bọ̀ kọ́bọ̀ méjìdínláàádọ́rùn òun ni sí dọ́là kan hmm. méjìdínlọ́gọ́rin sorry seventy eight kọ́bọ̀ òun ni dọ́là kan kí wàá ló ṣẹlẹ̀ láàrin ìgbà náà sísìn òun ni ó fà àkọ́kọ́ jẹgúdújẹrá corruption. Hmm. Hmm èmi mo fẹ́ dání mo fẹ́ dání mo fẹ́ dání èyí èyí kìíní. èkejì òun ni pé nígbà tí dọ́là jẹ́ ẹgbẹ̀rún eh, tó jẹ́ oye tá a ló jẹ́ yìí nígbà náà àwa là à ń pèsè ọ̀pọ̀lọpọ̀ nǹkan oúnjẹ tá à ń jẹ à ń pèsè àtúntà fúnra wa sókè òkun hmm. sókè òkun hmm. àwọn e, epo wa à ń rọ epo wa níbí ni hmm. nígbà bá rọ níbí èyí tá a bá lò kù à á tà síta ọkọ̀ iléeṣẹ́ ọkọ̀ wà ńlẹ̀ nìbàdàn ibi wọ́n ti ń ṣe leyland wà ńbẹ̀ hmm. pan ó wà ní kaduna volkswagen ó wà exide batteries ó wà eh, isoglass ó wà gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá báyìí ló wà nígbà náà ṣùgbọ́n ní ìsìn àwọn dà dunlop michelin hmm. nígbà náà à ń pèsè nǹkan tá à ń lò ní kì í ṣe pé a lọ rà wá ṣùgbọ́n gbẹ̀ di pé ah, Tòkunbọ̀ yálọ́mọ kó Tòkunbọ̀ wá a sì tún wá ní ìṣòro wípé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ sí wa àwọn olórí la máa ń fẹ̀bi dẹ̀bi rù a kì í fojú wa wò pé ǹjẹ́ àwa gan tí wọ́n ń jẹ gàba lé lórí ǹjẹ́ àwa gan dúró láàyè tiwa pé a fẹ́ kí ìlú yìí ó dáa fún àpẹẹrẹ tẹ́po bá wọ́n kẹ́po tó máa wọ́n ẹ̀ ti ráwọn tí ó gbé gorodóhùn sẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n mọ̀ tẹ́po black market hmm. gbogbo àwọn nǹkan wọ̀nyí ló kó ṣàkóbá fún náírà hmm tá a bá fojú wò dáadáa official rate tí wọ́n ní wọ́n ní dọ́là jẹ́ four hundred naira ni. àmọ́ ńgbà tí bureau change táwọn bá lọ gbà á tí black market tó bá gbà black market lẹ́ẹ̀tì mẹ́rin ẹ̀ lè sọ pé ẹ fẹ́ lọ báǹkì báyìí pé ẹ fẹ́ ní dọ́là pé ẹ fẹ́ ra dọ́là àbẹ́ ẹ fẹ́ ra owó ilẹ̀ òkèrè àwọn báǹkì ó láwọn ò ní. Mm. ìwọ tó o sì nílò owó yìí láti lò ó lọ́nà míì àti rìn ju kó lọ black market àwọn èyí ohun tí wọ́n sì ń ta àwọn ó tà fún ọ. fún àpẹẹrẹ bí èèyàn bá bí èèyàn bá sọ pé òun fẹ́ bó bá kó bàtà wá báyìí tó wá kà tá ló ṣe bàtà ah, kàsálí ọmọ ìyá ẹlẹ́ran mà ló ṣe bó ti wù kó dáa tó ọ sọ pé Italian shoe lọ fẹ́ rà hmm, nígbò wáyá kàsálí ọmọ ìyá ẹlẹ́ran òun náà wà mú kíní káàdì lógbò àmì ti bàtà tí wọ́n ṣe láti yóò wà lẹ́mọ́ mm-hmm. yóò wà lẹ́mọ́ yóò wà pé ní oye owó tòkèrè lọ́hùn mm. kò sígbà tí gbogbo kan báwọn yóò ní máa ṣẹlẹ̀ torí pé kí ni àwa ò mọ rírì tiwa hmm. òun lòun lọ́rọ̀ aṣẹ́rúbọ́bà tán àwa rèé à ń tiraka pa afẹ́ dìde ṣùgbọ́n à ń gbéra wa sípò pé ara wọn lọ́ọ̀ wa. Hmm láìpẹ́ nígbà tí olórí orílẹ̀-èdè wa sọ pé kí wọ́n ti bọ́dà ó ní tó fi ṣe bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tí wọ́n ń kó wọlé tí wọ́n ń kó wá látọ̀hún wípé káwa náà lè gbìyànjú ká lè gbé hmm. wọ́n ní títa ríro là ń kọlà tó bá jiná tán yóò doge hmm. àmọ́ àwọn kan wọn ò ní gbà wọn ò ní gbà ǹjẹ́ àlámọ̀rí pé wọ́n ti bọ́dà ìjọ ní ìjà nípa lórí ìjà rí kankan nípa rẹ̀ báyìí hmm. torí pé kí ni àwọn kan àwọn adínàgbò kó ẹ̀dá kan sì wà tí ó sì túmọ̀ wá ọ̀nà torí pé tí wọ́n jẹ́ ń bẹ̀ ngbà lọ́jọ́ nígbà kan mo gbọ́ lórí rédíò kan nípínlẹ̀ kan mi fẹ́ dárúkọ wọ́n ní àwọn aṣọ́bodè hmm. custom hmm. wọ́n wọnú ọjà lọ àwọn ìrẹsì tí wọ́n bá ti rí pé ó jẹ́ ti tòkè òkun hmm. tí wọ́n kó wọlé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà á lọ́wọ́ àwọn ọlọ́jà yìí hmm. làwọn ọlọ́jà yìí bá bọ́ sí gbòòrò wọ́n pariwo ẹgbà wá o ibi tá a ti ń jẹ ni ngbà wọn náà ó bá lọ wọn wá lórí rédíò kan pé ah ìrẹsì tẹ gbà lọ́wọ́ kìí ṣe tòkè òkun tilẹ̀ wa nígbà tó jẹ́ àwọn èèyàn fẹ́ ra tilẹ̀ wa la ṣe lọ gbá àpótí òkè òkun hmm, tá a dì sí ṣé ààrẹ ló ṣàrẹ ló ṣègùn ngbà bá ti fẹ́ sọ̀rọ̀ a máa sọ pé olórí wa ọ̀dà ẹlòmíì gan bíyàwó rẹ̀ ò bá lóyún yóò láàrẹ̀ ló fà á. ẹ ká wo ara wa láìpẹ́ wọ́n ní wọ́n ń ṣèpolongo eh, ìdìbò ìdìbò àti yan ààrẹ àwọn ẹgbẹ́ òṣèlú wọn ẹ mọye dọ́là dọ́là tí wọ́n ní wọ́n ń pín àbẹ́ hmm. ẹ̀ gbọ́. bẹ́ẹ̀ni. ńgbẹ́ hmm. bá tí a bá ti mú gbogbo kan bíi pé tí àwọn gbà wọ́n lọ pé wọ́n ní wọ́n dọ́là ráìsì politics wa that is ètò òṣèlú wa ti di tó jẹ́ pé ìwọ tó bá ní dọ́là ló mú hmm. gbogbo èyí yóò máa kó bá yóò máa kó bá náírà ńgbà tó bímọ o bímọ o ò gbé lárugẹ o mọ ọmọ o wá gbé wá ọmọ dáadáa ni ọ ya òun ló wá ń o wá sọ sọmọ tí ò jẹun ò ni hmm. gbogbo àwọn nǹkan ọrọ̀ ajé wa tó yẹ ká padà sí irú ìgbà wọn sọ pé ká máa gbin ráìsì ká máa gbin ẹ̀gẹ́ ká máa gbin gbogbo ẹ̀ ká ní pé ìgbà náà wọ́n a bẹ̀rẹ̀ sí ní ṣe tá à ń ṣe pé kínní ni ìrẹsì tó tòkèrè wá yóò dínkù hmm. ibi tí àti pé bàbá ti ń bá ìjọba wí níbi táwọn ti ṣe àṣìṣe hmm. ó yẹ ká bá ara wa náà wí ká wò pé ipa wo làwa náà ó kó. ẹni tí ó tà rẹ̀ sí lọ́jà yóò máa golo tí ó fi ta yóò gbandi gbandi gbáǹdì gbáǹdì hmm. gbáǹdì. yóò ga sókè láti yóò ga sókè hmm. yóò wà ọjọ́ kan aláàfẹ́ ra ọsàn hmm. a sì rí osan yìí wọ́n di gègèrè sínú apẹ̀rẹ̀ sínú apẹ̀rẹ̀ sínú ike tí wọ́n gbé sí àmọ́ ńgbà tá a da E, e, ọ̀rá wọ́n ti kó ọ̀rá ọ̀rá wọ́n ti kó di tó ga tó fẹ́ wọ́n wá kó ọ̀sán lédo bó dẹ̀ ṣe kúkú lu ọ̀rá ìkẹ́ kó sí ká mọ̀ pé di tó dé rèé ká lè mọ̀ pé tá a fẹ́ rà rèé èwo lẹ̀ jẹ tẹ́ wá tàn wá. ṣé ààrẹ àbí gómìnà ló hmm. ṣe yùn hmm. hmm. irú gbogbo àwọn àwa fúnra ara wa a ní láti kọ́kọ́ wo ọ̀dọ̀ ara wa a sọ eh, dọ́là wọn ó ṣe kínní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọtí táwọn èèyàn mu ọtí òyìnbó ni wọ́n mu mo hmm. wo fọ́nrán kan orílẹ̀-èdè náà ni o ta sọ pé nǹkan wọn tẹ́nìkan lòún ṣọjọ́ òbí tí wọ́n sì ra àwọn ọtí wọ́n sì já wọ́n sì fi ń fọ aago hmm. bíi mẹ́jọ lẹ́ni ló tú tó fi ń fọ aago tó ní kán wo bá aago òun ṣe dátì yóò hmm. bá ṣe dán kò yẹ kó bomi kó fi fọ ká mọ̀ pé kò ní omi ò ní báyìí ọtí yìí ni ọtí náà já tọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́ wí wọ́n gbà ẹnìkan sọ iye tí wọ́n ń tọ́tí náà mo kígbe òun ni wọ́n fi ń fọ hmm. gbogbo àwọn ìfún nǹkan ṣòfò báwọn yìí àwa láti máa pariwo pé ìyà ń jẹ wá lórílẹ̀‐èdè hmm. pé bí ń pa wá ẹnìkan sì ríru owó bẹ́ẹ̀ tí ó mọ̀ fi sàràkà tí ó mọ̀ fi ṣòfò hmm. èyàn báwọn tá a bá tún wá ní pé ká wo ti pé ọ̀gbìn ètò eh, eh, kí là ń pè insecurity àìsáàbò òun náà pakùn hmm. hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó fẹ́ dáko lóko wọn ò lè lọ oko mọ́ hmm, olóṣèlú kan láìpẹ́ yìí ó ní oko òun ó lóun ti gbé ta ó lóun ò lè lọ oko mọ́ ó lóun ti gbé ta fáwọn òun ta lówó tó ṣe pé káwọn èèyàn tó bá lè tí wọ́n bá mọ̀ pé àwọn yìí lè lọ ọbẹ̀ kí wọ́n máa lọ ọbẹ̀ ìrẹ̀wẹ̀sì ó bá àyàn láti ṣerú nǹkan bẹ́ẹ̀ ètò ààbò ó ṣe pàtàkì lóòótọ́ ṣùgbọ́n àìsàn ààbò tó dé tí gbogbo ẹ di báyìí òun ni wípé jẹgúdújẹrá tó ti wà látìlẹ̀ hmm. àìláfojúsùn dáadáa àwọn olórí wa láti ìgbà láti ayé ẹ wo mo wo fọ́nrán kan níbi ìjẹta àbíjọ́ wo tí olórí orílẹ̀-èdè wa gbà yẹn Tafawa Balewa tó lọ sí ilẹ̀ Amẹ́ríkà àwọn amẹ́ríkà wọ́n ń bọ̀wọ̀ fún bí ìgbà tó jẹ́ pé òun gan-an ni eh, eh, hmm. eh, ilé ààrẹ wọn hmm. àwọn òyìnbó gbọ́ umbrella lé lórí tó fi ń tẹ̀lé lẹ́yìn ni ní ìsìn bó lọ sí South Africa wọn tiẹ̀ mọ̀ bóyá ó jẹ́ kankan hmm. torí pé kí ni ìwà tí àwọn ènìyàn wa ti wù látẹ̀yìnwá mo sọ pé n tó ti ṣẹlẹ̀ láàrin nineteen eighty tá a sọ pé náírà wa jẹ́ seventy eh, seventy eight kọ́bọ̀ hmm. sísìn àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ ni lórí hmm. pé èmi ni mo fẹ́ là mo fẹ́ lu hmm. ẹnìkan ò dáko nígbà tí ẹnìkan bá ní tá a kọ pé ẹnìkan wà lọ́fíìsì tó nìkan níbi bílíọ̀nù àádọ́rin bílíọ̀nù lẹ́ẹ̀kan wọ́n tún wò wọ́n tún rí eh, eh, àádọ́rùn-ún bílíọ̀nù wọ́n tún rí ọgọ́rùn-ún bílíọ̀nù lọ́rùn ẹnìkan tó sì mm-hmm. rìn kiri ńgbò báyà òun náà lóun fẹ́ agbápò tí òun fẹ́ dà rẹ òun fẹ́ di gómìnà òun fẹ́ di gbá òun fẹ́ dà wò àìsí ìjìyà tó gbọngbọ́n fún àwọn tó bá ṣe jẹgúdújẹrá òun ló fà á tí gbogbo kìíní fi ṣẹlẹ̀ mm-hmm. àwọn tá a ti pariwo pé ẹ tó jẹ báyìí ó ṣe báyìí gbogbo bá fi dọ́dún márùn-ún sí ìsìn yóò tún wá òun náà tún máa pàṣẹ yóò máa sọ̀rọ̀ hmm. láwùjọ tó fa gbogbo wàhálà ọ̀rọ̀ ó pọ̀ oríṣiríṣi àwọn nǹkan pọ̀ tí ó fa okùnfà kínní hmm. tó jẹ́ pé tá a bá ní ká máa mẹ́nu á mọ̀ sọ lọ ni ó wà lọ́wọ́ ọ̀wọ́ ó wà lọ́wọ́ èmi bọ́n bá kó bọ́n kó ẹgbẹ̀rún márùn-ún náírà sílẹ̀ báyìí bọ́n hmm. fi dọ́là kan sílẹ̀ ẹlòmíì ò mú dọ́là yìí ó ní ẹgbẹ̀rún márùn-ún òwúlò ó gbà kóun lọ ṣe wàhálà kóun ṣe lọ ṣẹ́ hmm. kóun tó máa lò ó àìgbé ọ̀rọ̀ owó wa àjò kò jọ wá lójúmọ́ ntí ntí ó bá tòkèrè wá làálàá fẹ́ hmm. ẹ wá wo àpẹẹrẹ ní àwọn Egypt wọ́n ṣe kankan nígbà táwọn náà rí i pé wàhálà ìfẹ́ máa dé bá wọn wọ́n wá wọ́n ní bọ́ ọba ti wá sí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ dé tẹ́ ẹ bá ti wá sí ibi ìgbafẹ́ ṣe mọ̀ pé àwọn tí wọ́n àwọn so mọ́ faransé faransé làwọn so mọ́ àwọn tí faransé tó bá wà wọ́n kó lẹ̀ àwọn tí orílẹ̀-èdè tí wọ́n wọ́n kó lẹ̀ wọ́n wá sọ fún wọn pé ọtí báyìí ọtí wo la ọtí tá a ní rè ti faransé leléyìí o báyìí wọ́n ṣàlàyé bó ṣe jẹ́ bó ṣe jẹ́ bó ṣe jẹ́ ti orílẹ̀-èdè wa rèé o bó ṣe jẹ́ bó ṣe jẹ́ àǹfààní tó wà nítorí orílẹ̀-èdè wa tó wà tó fi dáa jẹ léè e lọ rèé o àmọ́ eléyìí ti orílẹ̀-èdè faransé ó wọ́n ju tiwa yìí lọ. Hmm. àwọn ó ṣàlàyé fún ọ ìdí tó fi ní láti ra ti orílẹ̀-èdè wọn nígbà táwọn faransé bá rí páyé ò ra tiwọn mọ́ hmm. wọn ò ní kó wa mọ́. tí ìjọba wa bá fẹ́ sọ pé àwọn fẹ́ ká máa lo nǹkan tiwa hmm. ká máa jẹ nǹkan tiwa kí wọ́n jẹ́ kó wà fún àpẹẹrẹ ìrẹsì. Mm tẹ́ ẹ bá ní ká àgbẹ̀ ó mọ gbìn rẹsì kí la mọ̀ pé rẹsì orílẹ̀-èdè tiwa yìí. local rice. ẹ ta mọ̀ pé a ní old god kí ni ìdí tí wọ́n fi pé lókùúta mm, mm. <laughs> ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ilé ètò oúnjẹ kankan wà àbí ọ̀fadà rice kan la máa ń pè. bẹ́ẹ̀ni ǹjẹ́ mọ̀ pé àwọn ilé oúnjẹ kankan wà lórílẹ̀‐èdè tó jẹ́ pé àwọn èèyàn dìídì máa ń lọ ọbẹ̀ lọ ra ọ̀fadà ráìsì jẹ mm tó jẹ́ pé owó eléyìí tó kéré jù yóò jẹ́ bí ẹgbẹ̀rún mẹ́ta àti hmm. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà three thousand five hundred per plate wọ́n bù yẹgẹrẹ sábọ́ báyìí fún wọn náà ni wọ́n sì fi bóyá ẹran àbí nǹkan kan sí àwọn èèyàn sì lọ rà ẹ wá ṣe táwa ò lè gbé lárugẹ tó wá jẹ́ pé àmì tìlú èbó yìí la sáfẹ́ la fẹ́ rà tá jẹ hmm. ààrẹ wa kan gbà kan ó lóun fẹ́ ká máa fi ẹ̀gẹ́ hmm. ká máa fi ṣe ìyẹ̀fun tó ń fi ṣe búrẹ́dì hmm. kí la gbọ́ lẹ́yìn ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wa tí ń bẹ nílé ẹ̀kọ́ gíga tí wọ́n sọ pé wọ́n daṣẹ́ lẹ̀ pé wọ́n ṣe ǹjẹ́ kí ni irú àwọn tó wà ní ìgbọ́nu irú ètò ẹ̀kọ́ bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn tilẹ̀ gbọ́ ọgbọ́n láti fi ti irú kan bẹ́ẹ̀ lẹ́yìn káti ẹ̀rẹ́ nìkan nu wọn tí ó kọ́ àwọn bíi mélòó kan jọ tí ó wá àwọn olówó kankan pé wá ẹjẹ́ máa ṣe kí ni àárò owó ń bẹ̀ kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe. ṣé sọ pé búrẹ́dì ó wọ́n àtìgbà tí ogun Ukraine àti Russia ti bẹ̀rẹ̀ àárí wọn ò ráyè kó wheat àti barley tí wọ́n fi ń ṣe kínní kò ráyè wá tí wọ́n fi máa sọ pé wọ́n máa ra flour òun ló ń jẹ́ ó máa wọ́n àmọ́ tó bá jẹ́ pé àwa ti lo ẹ̀gẹ́ táwa lè gbìn bí hmm. àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n sọ pé àwọn jẹ́ eh, ọ̀gá ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì tí wọ́n ti ṣe kí wọ́n ti gòkó kí wọ́n ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé àní dá wọn lóhùn sọ̀rọ̀ ajé wa ó mọ̀ ọ́ lọlẹ̀ owó tá a lọ eh, dọ́là tá a mọ̀ wá tá a là fẹ́ fi lọ ra nǹkan lọ àṣẹkù náírà wa á lọ ra dọ́là ká tó lọ fi rà á hmm. ṣẹ́yìn ò ní ṣàkóbá fún ọrọ̀ wa hmm. yóò ṣe ó dá àlejò wa má bínú ẹ bá mi tẹ̀síwájú tá a bá padà dé ẹ̀yin aráalé orí ètò Káàárọ̀ Oòjíire náà la wà ní ìkànnì Kaftan TV Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà ẹ jẹ́ ká dókè lọ́nkà lọ́ọ́ rí mú mi ẹ má yí kúrò mẹ́wàá ń padà bọ̀. ẹ káàbọ̀ padà yín ara ilé ìkànnì Kaftan TV yorùbá náà lẹ́wà níbi tàbí ṣàfojúsùn ayé tó rẹwà lórí ètò yín ètò àkàrọ̀ òjìire abala tó gbẹ̀yìn ètò làwọn yẹn abala bó ṣe ń lọ fún àǹfààní àwọn tó ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò kí ni àwa ti ń pẹ́kẹ́ lórí àtàrọ̀ òun náà ni àgbéyẹ̀wò ìṣubú náírà sí dọ́là táwa ní iye níta gbà lálejò tó máa yín ọ̀nà rẹ̀ náà àwọn náà ni arákùnrin ayọ̀rìndé kọ́lá wọlé gẹ́gẹ́ bí iye ṣe ń sọ lọ kó tó di pé a lọ sókè lọ́run lọ́rẹ́ mu omi. ẹ ṣeun n tí ń sọ bọ̀ lẹ́ẹ̀kan ni pé àwọn ọ̀jọ̀gbọ́n tá a láà ní nílé ẹ̀kọ́ gíga yunifásitì tá a ní káàkiri ó yẹ káwọn náà lè wá kí wọ́n wo pé irú àfojúsùn wo ni a lè ṣe láti lè ran orílẹ̀-èdè wa lọ́wọ́ nípa ti ọ̀rọ̀ ti ẹ̀gẹ́ ṣé kò ní yà lẹ́nu ńgbẹ́ ẹ bá ń lọ tẹ́ ẹ rí tẹ́ ẹ mọ lọ nígboro hmm. tẹ́ ẹ rí ọkọ̀ tí wọ́n kọ Department of Mechanical Engineering. Mm. Mm tí ọkọ̀ yìí sì bàjẹ́ tó ń gbé lọ ọ̀dọ̀ mẹkáníìkì tó wà ń gbòòrò kọ́ mọ́ ṣe. Hmm. àbí ọ̀rọ̀ tí mò ń sọ yé yìí. dìpátímẹ́ǹtì ẹ̀ka department of computer science wọ́n fẹ́ install wọ́n fẹ́ gbé àwọn kíni kọ̀ǹpútà sí ọ́fíìsì wọn wọn ò lọ mọ wá consultant tí ó bá wọn ṣe tẹ̀sí kí wàá lẹ̀ ń kọ́ àwọn ọmọ ní kọ̀ǹpútà kí lẹ́wàá ń kọ́ ọmọ. Hmm wọ́n ní pé faculty of uh, department of computer engineering ẹ wà fẹ́ ṣe nǹkan kan computer ó bàjẹ́ ẹ gbé lọ gbòòrò <laughs> lọ́dọ̀ àwọn tí ò kọ́ ń pa tí wọn èmi gan lọ léèwé ó kàn jòkó ti computer ló ẹ wà gbé lọ fún wọn kán máa bá yín ṣe. àfi bí nepa tuntun ra generator tàbí pé bí àwọn kan tí wọ́n máa sọ pé ọlọ́pàá tó gba mm. vigilante kó wá mọ báwọn <laughs> àbí olódàbí àwọn kan mo kàn fẹ́ fi lè sọ nígbà àwọn kan ní wọ́n fẹ́ yan àlùfáà tí ó ẹni tí ó jẹ àlùfáà lórí ìjọ àwọn wọn ni wọ́n fẹ́ yan àlùfáà nígbà wọn ti àwọn bíi mẹ́rin ló yọjú wọn á ní nígbà tó jẹ́ pé àwọn mẹ́rin gbogbo wọn ló kójú òṣùwọ̀n ẹ̀já lọ dífásí kámẹ́ tí ó jẹ́ <laughs> bẹ́ẹ̀ lórí hmm. òun la fi sọ òun la sọ pé lódìlódì lọ̀rọ̀ ọkọ rí hmm. Hmm. bó ti rí nìyí nígbà bá sọ pé a ní àwọn ènìyàn tá a pè wọ́n ní ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé àwọn tó kójú òṣùwọ̀n lórí ètò iṣẹ́ tí wọ́n ní wọ́n múyàn láàyò láti kọ́ tá a sì tún wá jẹ̀yà arú àwọn nǹkan wọ̀nyí kò yẹ kó rí bẹ́ẹ̀ ìdí sì ni pé ọ̀pọ̀lọpọ̀ ó gbà pé kóun ó lọ mọ̀ ṣe sí orílẹ̀-èdè mìíràn mm. kí wọ́n ó gbà consultant kọ́ máa lọ sọ́hùn kó máa sọ pé ẹ kó kàn jòkó ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àmọ́ kóun ó dìídì jòkó kó tiẹ̀ ṣe káyé ó rí ọkùnrin ní mọ̀ ń ṣe kínní tí gbogbo ayé mọ̀ ń sá tì mm. ṣebí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a kan tó jẹ́ pé obìnrin tó bẹ̀rẹ̀ sí ní gbin iṣu sínú àpò hmm. ṣebí ìrònú kan ló rò dé tó bá jẹ́ pé irú àwọn òrònú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń wá jáde tó yọ jáde tó yọ jáde àní sí nínú ibi tá a wà yìí àní hmm. sí ibi tá a wà ẹ ní ìwòye tí káṣá wa ní pé bí ọ̀rọ̀ owó ìṣèwárí tó wá di pé náírà wa ó wá ń ṣubú sí ọwọ́ dọ́là báyìí ǹjẹ́ ẹ ti rò pé ó tiẹ̀ ṣeé ṣe kí ó padà sí ti ayé ìgbà yẹn tó yẹ pé a wálẹ̀ padà kò ní jẹ́ pé ó ń ṣubú sọ́wọ́ dọ́là. ó ṣeé ṣe ó ṣe ó ti ẹ̀ rọrùn tá a bá fẹ́ ṣe. láwọn ọ̀nà wo. ẹ ṣe ṣé mo pé mo sọ lẹ́ẹ̀kan pé a gbọ́dọ̀ jẹ́ orílẹ̀-èdè tí ó máa pèsè níta nílò kì í ṣe pé ká máa rà jẹ fún àpẹẹrẹ fún àpẹẹrẹ àgbẹ̀ tó wò pé òun máa òun máa òun iṣu òun ò lágbára àti gbinṣu ṣó yẹ yín hmm. òun lè gbà láti máa gbin láńbó. Mm yóò gbin láńbò ìlọ́pọ̀ jàǹtúrú yóò fi gbogbo agbára rẹ̀ ẹmọ tí wọ́n pè lágbó láńbò kókò yóò gbin kókò tàbí ẹ̀gẹ́ ngbòun bá wá gbin kókò tiẹ̀ yóò máa ra tìjẹ lọ́dọ̀ ẹni tiẹ̀ mm-hmm. kì í wá ṣe pé kí gbogbo wa wá sọ pé ókè o àní gbin gbin kankan o a máa lọ ra iṣu yìí ni ká lọ máa rà wá láti ta kí ni ó jàǹfààní ọrọ̀ ajé wa mm. ìwọ tó bá jẹ́ pé àgbẹ̀ yìí ló fẹ́ máa ṣe ṣe àgbẹ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ tó jẹ́ pé a ó ní lọ́pọ̀ tá a ó lè máa tà síta nípa ti àgbẹ̀ tí gẹ́gẹ́ bí a ṣe ní orílẹ̀-èdè nàìjíríà báyìí tá a bá rí i pé àwọn alájàngbìlà ò jẹ́ káwọn èèyàn lọ oko hmm. ìjọba àbílẹ̀ ta ní lórílẹ̀-èdè seven hundred and seventy four abẹ́ẹ̀kọ́. Hmm ìjọba àbílẹ̀ kan lè wò ó pé òun fẹ́ lọ ra sáré ilẹ̀ tó pọ̀ yóò ra sáré ilẹ̀ yìí iṣẹ́ tó iṣẹ́ tó fẹ́ ṣe rèé o ọ̀gbìn tó fẹ́ ṣe rèé ó lè má jẹ́ ìpínlẹ̀ ibi tó wà gangan ni hmm. ìjọba àbílẹ̀ kan tó bá lówó ní ìpínlẹ̀ Sokoto ó lè wá sí ìpínlẹ̀ Ondo kó wá sáré ilẹ̀ tó pọ̀ kó sì lọ kó gbà lọ kó yípo hmm. kó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀gbìn bẹ́ẹ̀ n tó bá ń gbìn tí ó sì mọ̀ bí ó ṣe ṣe bí ó ṣe ṣe ní ìṣe tí ó wúlò yóò sì máa bó jẹ́ yóò ta nílùú tó ti ṣe ni tàbí kó lọ ṣe sí orílẹ̀ sí ìpínlẹ̀ rẹ̀ hmm. ìjọba àbílẹ̀ náà tó bá ra rulẹ̀ bẹ́ẹ̀ tó sì gbin àwọn ohun ọ̀gbìn tó bá fẹ́ gbìn hmm. yóò lè ta fún àwọn ìpínlẹ̀ bí tó bá fẹ́ èyí tí ò bá sì ta yóò kó lọ òkè òkun mo mo mo wo kinní kan mo ní tí ìpínlẹ̀ kan tó bá wà tó wò pé òkè o fún àpẹẹrẹ ìrẹsì tá a sọ torí ó dàbí pé ìrẹsì lọ́pọ̀lọpọ̀ ń jẹ jù nísìnyí tá a sì rí pé òun la àwọn èèyàn ń jẹ jù ìpínlẹ̀ kan lè gbà pé òun fẹ́ máa gbin ìrẹsì hmm, tó yẹ pé ṣé tí wọn mọ ṣe ń tẹ bẹ́ẹ̀ ni irú ìpínlẹ̀ bíi ẹgbẹ́ wáyé gba àwọn bàbá wa Awólọ́wọ̀ a mọ̀ pé ìpínlẹ̀ Ondo Ọ̀ṣun Èkìtì àtàwọn ìpínlẹ̀ kankan bíi ìpínlẹ̀ Ògùn díẹ̀ ni wọ́n ń gbin kòkó bẹ́ẹ̀ wọ́n sì mọ bí wọ́n ṣe ṣètò kòkó yìí tí ó fi di pé ó di tá à ń kó lọ òkè òkun hmm. tá a fi ń rówó tó ń fi bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo iṣẹ́ ribiribi tó ń ṣe gbà náà àwọn ìpínlẹ̀ bíi méjì mẹ́ta lè kóra jọ pọ̀ kí wọ́n sọ pé òkè a fẹ́ ṣètò ọ̀gbìn la fẹ́ ṣe ọ̀gbìn kíni ọ̀gbìn ìrẹsì ó yá ẹ jẹ́ ká wá àwọn ọ̀dọ́ tí wọ́n mọ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ètò ọ̀gbìn hmm. a kó wọn a lè kó ó yá ẹ̀yin mú àádọ́ta wá nípínlẹ̀ yìí ẹ̀mí àádọ́ta a kó wọn lọ sórílẹ̀ ibi tí wọ́n ti ń ṣe ìrẹsì tá à ń rà wá hmm. láti lọ kọ́ nípa ọ̀gbìn àti bí wọ́n ṣe ń ṣe ṣe wọ́n ṣe ń ṣe parí tá a fi ń disápò tá a rí i pé n tá a fẹ́ rèé o hmm. bí wọ́n ṣe ń ṣe tó dáa táwa fi fẹ́ràn ẹ̀ á nìkan lọ kọ́ ń pa ẹ̀ gbogbo ẹ̀rọ àwa àwọn onímọ̀ ẹ̀rọ náà tí ó kún wọn táwọn náà ó lọ wọ́n lọ fojú sí bí wọ́n ṣe ń ṣe ẹ̀rọ yìí gbogbo ẹ̀ á síbí ìpínlẹ̀ méjì mẹ́ta tá a sọ yìí wọ́n wábì kan tí wọ́n ṣe iléeṣẹ́ tí wọ́n ti ń pèsè ìrẹsì gbẹ hmm. bá sì wá tẹ ẹ bá ti gbìn ìrẹsì wọ́n wá wá àwọn àgbẹ̀ hmm. wọ́n kó àwọn àgbẹ̀ nípínlẹ̀ yìí ìpínlẹ̀ ìjọba àbílẹ̀ bí o ẹ mú àgbẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún àbí àádọ́ta àgbẹ̀ wá ìjọba àbílẹ̀ ẹ mú wá ó yá ẹ lọ́mọ gbìn ìrẹsì ẹ gbowó kẹ́ mọ́ gbìn òun là ń pè ní value chain hmm. ngbà wọn bá sì lọ gbìn èló la fún ọ a fún ọ lẹ́gbẹ̀rún márùn kó fi lọ gbìn ìrẹsì ìrẹsì tó kó wá ó ti wọ àádọ́ta ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà hmm. ó ti wọ ó yá a kọ́kọ́ gba ti ẹgbẹ̀rún márùn tá a fún ọ ìyókù tá a fún wa hmm. ngbà bá ta fún wa a kò lọ iléeṣẹ́ ibi tá a ti kọ́ ngbà wọn bá sì ti ṣe tó ń parí ẹ̀ tán tó ń di sápò tó ṣe àwa náà kọ orúkọ wa sí. Mm bẹ́ẹ̀ bá lẹ́ lọ ra ti òkè òkun tó wọ́n tá a sì rí pé tiwa tá a ṣe ń bí kò wọ́n ń bò bá ra bóyá o ra ìrẹsì ní ètò òkè òkun o rà lẹ́gbẹ̀rún mẹ́wàá a sì ń ta torí orílẹ̀-èdè wa à ń ta lẹ́gbẹ̀rún márùn-ún mm. kò sì sí yàtọ̀ ń bẹ̀ ìgbò bá yá ẹni tó ní tòkè òkun ni ó kó nǹkan rẹ̀ yóò lóhùn wa mm. àmọ́ kò sírú àfojúsùn bẹ́ẹ̀ bá a bá sì tún wá sọ pé bíjọba bá lóun fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ rú nǹkan bẹ́ẹ̀ àwọn aráàlú tí ó lọ bẹ̀ bí wọ́n tún ṣe jẹ bẹ̀rún ni wọ́n máa rò ó dìgbà tí ọkàn wa bá yí padà tá a sọ pé a ti ṣe tán láti wá máa láti jẹ́ kí orílẹ̀-èdè yìí ó dáa mm. kórílẹ̀-èdè sì tún lè dáa a nílò olórí tí ó jẹ́ pé kò ní gba gbẹ̀rẹ́ hmm. Hmm. tí ò gbọ̀jẹ̀gẹ́ bí wọ́n bá bó jẹ́ pé tí ń bá wá o tí mi ò ní padà lẹ́lẹ́kejì o àmọ́ ní sáà kan tí mo fẹ́ lò yìí màá rí i pé mo mú nǹkan bọ̀ sípò bẹ́ẹ̀ni tí ó bá wá padà wá gan ó bá ṣe ayé ó pariwo pé áá ah, ah, hmm. kò fẹ́ bàlúwa jẹ́ ni hmm. tí nǹkan láti yí nǹkan padà eh, láti bà nǹkan jẹ́ ó rọrùn láti túnṣe tá a bá ní ọkàn pa afẹ́ túnṣe gbogbo aláfara sí i tá a sì sọ pé a ṣe tán hmm. àmọ́ eh, tí ẹni tó ń bọ̀ bá sọ pé òun ní ọkàn láti ṣe àwọn tó rọ̀gbà yìí ká ọlọ́run ó fún wa lórí tí ó jẹ́ pé yóò lè ní àfojúsùn pé irú ẹni báyìí ẹni báyìí tí ó ti wo iṣẹ́ tẹ́nìí ti ṣe nígbà kan rí tí ó jẹ́ òní ó lò láti fi yan àwọn tí ó bá ṣiṣẹ́ tí ò ní sọ pé torí pé ojú ọmọ ẹgbẹ́ mi tàbójú ọmọ ìlú mi tàbójú ọmọ ẹ̀sìn mi tàbójú ọmọ ìjọ mi tàbójú ọmọ mọ̀lẹ́bí mi tí ò ní ròyìn tí ó wò pé bó jẹ́ ìbàrìbá ni ṣùgbọ́n ibi tó wà ń gbà kan ojúṣe báyìí ló ṣe tá a sì rí pé ó ṣe jọmọ́rán ó yà mọ̀ bò mm. wá di bí mú. ọmọ ikwere ni nígbà tó wà níbẹ̀ nǹkan báyìí ló ṣe ẹ̀já fi bẹ̀ jukun lélẹ́yìn àgbò wà níbi báyìí ó ṣe ẹ̀já fi bẹ̀ tó jẹ́ ojú bẹ́ẹ̀ la fi máa wo ẹni tá a fi sípò tí èsè pé a kàn fi èèyàn sípò tá a bá sì rí i pé ẹni tá a fi sípò kan kò ṣe bó yẹ káyé káyọ káfẹ́ lòmíì sí i mm. ṣùgbọ́n ibi kíní ọmọ bàjẹ́ lọ a sì máa wò ọmọ ìlú mi ni tí bá yọ àwọn aráàlú mi ó sọ pé mo ṣe yọ tó ń ba nǹkan jẹ́ rè òun ló kó bá ọrọ̀ ajé wa gbogbo èkó bá ọrọ̀ ajé òun ló kó bá náírà tó ṣubú yìí hmm, hmm. kọ́lọ̀ wo bá a gbé dìde ni. ìbá mi nígbà tí ẹ ti sọ lọ sọ́bọ̀ báyìí a ti mọ nǹkan tó fà á a ti mọ bí ọ̀nà tá a gbé gbà. bẹ́ẹ̀ni ló níwòye tèmi. ẹ níwòye titi yín mm. torí èmi gbà tí mo bá tiẹ̀ wo náírà ń sùn báyìí mo ń wò pé ṣé náírà yìí ò sí wàálẹ̀ báyìí àmọ́ gbà tẹ́ ti sọ pé yóò wàálẹ̀ tọ̀ èmi náà. yóò wàálẹ̀ tí tí ọba ní ọkàn pa fẹ́ kó padà gbéra àwa náà níṣẹ́ tá ṣe ẹni èmi wá fẹ́ kẹ́ tiẹ̀ wá gbà wá nímọ̀ràn ṣe rí ìmọ̀ràn gangan tiẹ̀ la nílò mm. torí àwọn míì bí o bá ṣe bẹ́ẹ̀ ṣe sọ yìí èmi gan gbogbo nǹkan tẹ̀ ń sọ kò yé mi mm. àmọ́ bẹ́ẹ̀ ṣe sọ mo rò pé ó ta bá ara ilé ó ta bá ro òkú lóòótọ́ látàrí bí àṣemọ́ fọwọ́ yẹpẹrẹ mú àwọn nǹkan wa mm. mo fẹ́ kẹ́ ẹ gbà wá nímọ̀ràn pàápàá jùlọ àwọn ìjọba torí ta bá sọ lọ ta sọ́bọ̀ náà ìjọba náà ni a padà wà fàbọ̀lé lórí torí ẹ ti sọ pé àwọn iléeṣẹ́ pọ̀ tẹ́lẹ̀ mm. níbo làwọn iléeṣẹ́ ń wà mm. àwọn ìjọba wa náà ni wọ́n gbé sẹ́rù mi yìí ò sàlẹ̀ lọ kí n sọ pé àwọn iléeṣẹ́ tí wọ́n ti tì pa ò mo fẹ́ ṣì ẹ bá wa. ẹ ṣeun ṣe rí tá a bá ní pé mo sọ lẹ́ẹ̀kan pé àwa gbogbo a máa sọ pé ìjọba ìjọba ìjọba ṣùgbọ́n àwọn ìjọba tá a ló wà ń bẹ̀ yìí ìbáwa mm. náà la fi wọ́n bẹ̀ a ti rí àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n sì wọ́n pariwo pé ààrẹ yìí sẹ́ àfẹ́ mọ́ yóò sì kú omi hmm. èmi ò ní pé ká ṣe bẹ́ẹ̀ bí hmm. àmọ́ ní táwa lè ṣe ni pé àwa lè gbà ní ọkàn tiwa pé náírà tó ń ṣubú lọlẹ̀ yìí o èmi ò fẹ́ ń ṣubú lọlẹ̀ sí mọ́ hmm. ọ̀nà wo la sì ṣe a máa wá ọ̀nà àti ra nǹkan tó jẹ́ ti orílẹ̀-èdè wa njọ́ wá ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ ẹ́ ráwọn tí ó sọ pé ẹ ẹja máa lo nǹkan orílẹ̀-èdè wa àwọn gbogbo tí wọ́n sì ní orílẹ̀-èdè ibòmíì hmm. ọ̀pọ̀lọpọ̀ inú ọmọ wọn kò ṣẹlẹ̀ tó kàwé lórílẹ̀-èdè nàìjíríà hmm. tó bá jẹ́ pé àwọn olóṣèlú wa àtàwọn tó jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ yunifásitì mélòó nu ọmọ wọn ló wà lórílẹ̀‐èdè tó ń kẹ́kọ̀ọ́ hmm. tó bá jẹ́ pé wọ́n rí i pé ayé ọmọ wọn máa ń bàjẹ́ lọ màrè wọn ò gbárùkù tí wọn ò káràmásì kí ọ̀rọ̀ á sùn àmọ́ gbà tó jẹ́ pé àti tọ̀tún àti tòsí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ò sí lórí ọ̀pọ̀lọpọ̀ míì gan ọmọ wọn ti kàwé já hmm. ọmọ wọn ti ń ṣiṣẹ́ àwọn ni ó sọ pé wọ́n jẹ́ gíní tá a bá lọ wájú àwọn tó tó ń sọ pé wọ́n jẹ́ alákòóso àtẹni tó jẹ́ alákòóso ètò òṣìṣẹ́ àti ẹ̀kọ́ àti ti àwọn olórí àwọn asù ká lọ wò wọ́n mélòó lọ́mọ wọn wà ní yunifásitì tó wà tó wà hmm. mélòó ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa àìfẹ́ nǹkan tí ó bá ti jẹ́ tiwa wọn á ní àlóká kìnnìmọ̀ ni nǹkan ìbílẹ̀ hmm. tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí táwa láàmọ́ rírì ẹ̀ yìí òun ni àtúmú lọ wọn kò lọ òun mo ní ẹnìkan ra ó mú pákó hmm. olóhùn rà ní stock ní store ní UK olóhùn hmm. lọ store kan wárí pákó wọn package ẹ̀ wọ́n ti sọ́ra. So ó wá fún mi ó ní kí n lọ gbẹ̀wúlò igi dógóyárò wọ́n gé hmm. tí wọ́n tọ́jú tí wọ́n ṣe tán dì sínú ọ̀rá hmm. owó ńlá sì ló rà hmm. ó lóun ra pákó wá fún mi láti dó ibò ní igi dógóyárò tó ń ṣòfò bí dáàrí nǹkan fi ṣe <laughs> torí pé àmọ rírì ń ta ni ẹ tó sì mọ rírì rẹ̀ yóò máa lò láti fi tu wa jẹ a ní rìfánẹ́rì àlépo a ní rìfánẹ́rì àlétúnṣe. Hmm àwa ṣẹ̀ṣẹ̀ tún bá kó epo dúdú lọ wọ́n kó lọ fún wọn wọ́n rà àwa tún wá ra epo náà padà lọ́wọ́n òun náà sọ fún ọ pé ẹni tó bá ta ara lé ẹ lọ́pọ̀ kò lè ríra lọ́wọ́ ìyá ẹ̀ là ń jẹ hmm. ìyá pé ata ara lé wa lọ́pọ̀ àtàntà ni àtàlọ́pọ̀ fún wọn àwa padà lọ́ọ́ rà lọ́wọ́ hmm. ó dá ẹ ṣe púpọ̀ àlejò wa mo dúpẹ́ pé àpèyìn ẹ jẹ́ wa tí ẹ sì tún bá yànnà náà ọ̀rọ̀ tí ó ta kókó sí àwọn Eh, aráalé ẹ̀yin aráalé ẹ ti gbọ́ ti àlejò arákùnrin Ayọ̀rìndé Kọ́láwọlé tí wọ́n ti bá a sọ púpọ̀ lórí eh, àgbéyẹ̀wò ìṣubú náírà sí dọ́là Eh, gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ eh, èyí tó bá jẹ́ tiwa kí àwa náà ká dì mú bẹ́ẹ̀ ká rí pé a ṣe èyí tó dáa láti jẹ́ kí orílẹ̀-èdè wa kó tẹ̀síwájú eh, ká jẹ́ kí change bẹ́ẹ̀ látọ̀dọ̀ tiwa náà mm-hmm. gẹ́gẹ́ bí wọ́n yẹ sọ. àníríjì báyìí lọ ní orí ètò lẹ́nìí nítorí àkókò tó ti kó wa ní papámọ́ra ṣùgbọ́n ojú tá a fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè bólúwa bá wá fẹ́ màá tún wà ní orí ètò ní ọ̀la orúkọ tèmi kò yí padà èmi lolúwa gbémi ga olúwa gbémi sọlá sálà ní bàbá tó bí mi lọ́mọ ẹ ṣùgbọ́n kí n tó lọ ẹ jẹ́ kí atọ́kùn kejì mi náà dágbére fún yín. ẹ̀yin ará lé ẹ ti gbọ́ púpọ̀ nínú nǹkan tí àlejò wa sọ wọ́n ní tẹnitẹni nǹkan tá a ní ẹ̀jẹ̀ apọ̀nlé ẹ̀jẹ̀ amúlò a ní àwọn nǹkan mèremère ẹ̀jẹ̀ amọ̀ọ́lò ẹjọ́ mọ́ wa lára tá a bá ń ṣe léyìí gbogbo nǹkan tó lọ òkè yìí yóò wálẹ̀ láṣẹ Èdùmàrè Olúwaṣeyìí fún mi ọmọ ògùn tó yé lèmi jẹ́ títí di ọ̀la táàtì mọ̀ pàdé lórí ètò yín ètò wa àlàáfíà tí mo fẹ́ fi yín sí ni kí n bá yín láṣẹ Èdùmàrè. kẹ́rí pé gbogbo nǹkan tí àlejò àti bá a sọ pátá ni ẹ fi ṣe wá àlàáfíà yín tí ẹ fi jẹun kẹ́rí pé change yìí ṣe ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tí kó tó di pé à ń ṣàfojúsùn ìdìbò gbogbogbò ti ọdún twenty twenty three ti gbogbo àti àti ń gbé ọkàn dè mo gbàládùra pé abáwa láyé abáwa láyè abáwa lálàáfíà ara láṣẹ Èdùmàrè ẹ títí di ọ̀la tá a tún máa pàdé ní èmi Olúwagbénga àti Ògúntóyè Olúwaṣèfúnmi àti àlejò wa là ń fàsìkò ìdágbére fún yín pé ó dàbọ̀. máa bímọ ṣe wa ọtọdẹ mélòó ni àwa kí ni a lè dá ṣe. bí àjẹlẹ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò àmọ́ wà ní ìyá mẹ́nu àmọ́ kó tó di pé a kúrò lábala láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday dáre tó darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìfọ̀ ọ̀pọ̀ tó ti dàgbà ní jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe mọ̀